wasalaamu ala mala nabiya bacdahu adakpe fún ala subhanahu wa ta'ala atọwẹkẹ àti ngẹ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ètò adabu duniya wa din tí ó ṣe àkójọpọ̀ àwọn ẹ̀kọ́ ẹ̀sìn islam èyí tí a fi ṣe ayé eré tí a sì fi rí ọ̀run wọ̀ èyí tí àwọn olùmọ̀ wa dr sharafdin gbadebo rọjí olùdásílẹ̀ alimadina center eléyìí tí ó wà ní pápá abẹ́dẹ̀ ní ìlú ògbómọ̀ṣọ́ ń bí tí wọ́n ti máa ń dánilẹ́kọ̀ọ́ nípa adabu duniya wadin wọ́n tún ti wà ní orí ètò ní èní láti bá a tẹ̀síwájú. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulilayi muhammad bin abdullahi wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum. warahmatulahi wabarakatu. ní ìtẹ̀síwájú pẹ̀lú àlàyé tá à ń ṣe fúnra wa nípa àwọn ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan eléyìí tó wà fún àníyàn. ní báyìí a mẹ́nuba àwọn ẹ̀kọ́ yìí eléyìí tó yẹ ká gbọ́ ká sì fi máa ṣe kọ́ làwọn sì wá ní ọ̀kan nínú àwọn olóríire tí wọ́n máa tẹ̀lé àṣẹ ọlọ́run tí wọ́n sì yapa sí ìlànà nabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam. ẹ̀kọ́ àkọ́kọ́ iná ni pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí ìwọ mùsùlùmí ọmọ ìyá mi kó o mà pọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa o ara wa. tí ara wa tóbi ní àbó kéré sáà pupa ní àbá dúdú sáà fìyàgbọ́n aga ní àbá tiẹ̀ kúrú sáà gbádùn ní àbá nsàárẹ̀ kò sí ní wo àwòrán wa sáà rẹwà ní àbá burẹ́wà ọlọ́run ẹlẹ́dàá wa kò ní wò wá sẹ́ni pàtàkì ní ọ̀nì abẹ́ni yẹpẹrẹ. nítorí gbogbo eléyìí kò jámọ́ kankan lọ́dọ̀ ọlọ́run nítorí àwọn bó wò náà ni àwọn kan wa àti pé ọkàn wa yẹn náà ni kókó nítorí pé lórí rẹ̀ náà nírú ẹ̀san tó lọ́wọ́ san wa inú ó ti jáde a sì ti mọ̀ pé náà ọkàn náà làníyàn máa gbé. àníyàn rẹ pẹ̀lú sẹ́tò ń ṣe wọn ò lè yà wọ́n àníyàn rú èwo nìwọ ní sáwọn nǹkan tó ń ṣe títorí tọ́lọ́ ni àbí torí ti nǹkan míì ẹ̀kọ́ kejì òun náà ni wípé kí mùsùlùmí ó gbìyànjú láti rí i pé gbogbo àwọn sẹ́tà bá ń ṣe àfi àníyàn jákujàku àfi ṣe. nítorí pé àníyàn òun náà lẹ̀mí iṣẹ́ òun náà lò pọ́ múléró fún un ní ìgbà tí àníyàn tó bá dángájíá tó dúró dáadáa iṣẹ́ náà dángájíá yóò dúró dáadáa. báníyàn ni wọ́n ti jẹ́ àníyàn rádaràda tí ò rídìí múlẹ̀ gbogbo iṣẹ́ tá a bá fi rú àníyàn bẹ́ẹ̀ náà ṣe rádaràda eléyìí tí ò fìdí múlẹ̀ tí ò dá lò náà ẹ̀kọ́ kẹta oní ẹni pé tí mùsùlùmí bá ń dà níyà fún ìjọsìn kan nínú àwọn ìjọsìn tó fẹ́ ṣe ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó rí dájú wípé àníyàn tó ń ní lórí ìjọsìn yìí àníyàn tó mọ́ kan tó dá lórí pé ọlọ́run nìkan ọba tó ga ló ń fẹ́ tìtorí rẹ̀ ṣiṣẹ́ yìí nítorí pé ẹnikẹ́ni tí àníyàn rẹ̀ bá fi lè dáa tọ́jọ́ nítorí tọ́lọ́n ní fi ń ṣe àwọn aṣẹ́ ìjọsìn rẹ̀ eléyìí yóò bẹ ní àyè tó ga ju gbogbo àyè yòókù lọ iṣẹ́ rẹ̀ tó bá wá ṣeun yóò jẹ́ iṣẹ́ tọ́lọ́wọ́n bó dúpẹ́ fún lórí rẹ̀ yóò jẹ́ iṣẹ́ tí ó ṣe fi gbẹ̀yìn lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa. ẹlòmíì nínú àwọn èèyàn ní àwọn ọ̀dà inú pàǹtí inú dọ̀tí àti gbáàlẹ̀ iná làníyàn ru wọn wà àbí bò lẹsẹ fẹ́ pé àníyàn ẹni tí ń ṣiṣẹ́ kárí mi àníyàn ẹni tí ń ṣàṣehàn àníyàn tó yẹ pé àwọn èèyàn àti gbanti ń bẹ lọ́tọ̀ wọn ló fi sẹ́rẹ̀ sùn àníyàn jákujáku leléyìí inú gbàlẹ̀ lọ́wọ́ kò ní jẹ́ àníyàn tó níláárí torí ẹ̀ náà ló ṣe jẹ́ pé àárẹ̀yàn méjì tí wọ́n ń ṣiṣẹ́ ẹyọ kan tí wọ́n sì ń jọ ń ṣe é jẹ́ pé wọ́n jọ bẹ̀rẹ̀ ni wọ́n sì jọ parí ni wọ́n jọ wà láàrin rẹ̀ ni ìtọ́ba gba ká dúró wọ́n jọ dúró ìtọ́gba ká jókòó wọ́n jọ jókòó èyí tọ́gba ká tẹ̀ wọ́n jọ tẹ̀ nínú sẹ́yìn gbólóhùn kan náà wọ́n jọ máa wí jáde lẹ́nu ṣùgbọ́n ìyàtọ̀ tí ó bẹ láàrin ìkíní kejì wọn yóò gẹ́gẹ́ bí ìyàtọ̀ tí ń bẹ láàrin sámà àti lẹ́yìn bí sọ láti lápèjúwe àjọ̀dún sẹ́gbẹ̀ẹ́ ara ẹni à ń tẹ̀lé lè ìmáàmù náà rọ ànàró ìmáàmù gbogbo wa tá a jọ dúró tá a láǹṣe sọ tí gbogbo aná ládọ́gba nínú ládàá ni àlè dọ́gba ntí ó sì mú ìyapa bá ládàá wa náà làníyàn ṣé kúkú ń bẹ nínú wa ẹni tó yẹ pé láti ọkàn rẹ̀ iná ni ìjọsìn yìí ti ń wá ipò òun ṣe fún ọlọ́ọ̀ni òun ṣe nítorí nǹkan mi ó sì ń bẹ nínú àwọn èèyàn náà tó yẹ pé tọ̀ wọ́n ní í ṣe láti mú ti ṣe ni o. ó sì ń bẹ́nu wọn ẹni tó ṣe pétọ̀ tí ẹ̀rí pàṣẹ kù bọ́ sàábé lèmi gẹ́gẹ́ báwọn sàábà ti máa ṣe sọ láti lèmi ṣe ẹ ẹ lè gbósùbà fún mi ni bẹ́ẹ̀ bá mọ̀ fọlá fún mi kẹ́ ẹ kan sára sí mi ẹ ti yín mà ti tà ntọ́fà tẹ́lómi fi ṣe sọ láti nu kò sí nítorí tọ́lọ̀ ẹlẹ́kẹ̀rin oní ẹni ipe ọ̀ràn ló jẹ́ lórí mùsùlùmí o kó ní àdìsọ́kàn tó gbópọn eléyìí tí iyèméjì ọ̀gbọ́dọ̀ wọnú rẹ̀ wípé àwọn ẹsẹ̀ kan wà láìpẹ́ nọ́mbà fẹ́ni kì í ṣe nọ́mbà túláàsì bí ká jẹun bí ká mumi bí ká wọṣọ bí ká wọ bàtà bí ká sùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nọ́mbà fẹ́ni gbogbo eléyìí kì ṣe nọ́mbà túláàsì táníyàn bá lọ dáa àníyàn á máa yí àwọn iṣẹ́ bẹ́ẹ̀ padà tí wọ́n wá di iṣẹ́ tó yẹ pé èèyàn ń ṣe é tí jọ́sìn fọlọ̀ tí èèyàn tún máa gbà ládàá lórí rẹ̀ bí ẹni tó fẹ́ sùn tó wá ní láníyàn pé wọ́n lọ wọ́n fẹ́ gbẹ́lélẹ̀ mọ́ fẹ́ sùn torí kára mi ó lè bá àmókun kí n lè bá àlágbára láti jọ́sìn fún wọn lọ oorun yóò kò ní àṣà lásán yóò dẹ̀sìn bí ẹni tó ṣe pọ́ fẹ́ jẹun ó ní nínú àníyàn rẹ̀ kéṣe ló ń fẹ́ jẹun o nítorí kárọ̀ òun lè bàa jẹ́ pé mọ́kún ó lágbára láti sin náà tẹ́lẹ̀ yìí yóò mú kí iṣẹ́ àṣà tí ń ṣeun kó dẹ̀sìn. bákan náà tó bá dé iṣẹ́ ìjọsìn náà nìwọ́ wá bá ń ṣe ọ̀wá ń ṣe iṣẹ́ ìjọsìn yẹn láì dàníyàn tó dáa sí i tọ iṣẹ́ ìjọsìn náà lè yí padà ó kó dẹ̀ṣẹ̀ mọ́yàn lọ́wọ́ téèyàn tara rẹ̀ tí ó fi gbẹ̀ṣẹ̀ hàn tí ó sì tara rẹ̀ tí ó fi jìyà bí ẹni tí yọ zakati nítorí kárí ni bí ẹni tó ṣe kó yọ zakati nítorí káwọn èèyàn lè bá a máa sọ dáadáa nípa rẹ̀ kò yọ zakati nítorí Allah ẹni bá ṣe bẹ́ẹ̀ iṣẹ́ ìjọsìn yóò yí padà yóò yí ma lọ́wọ́ yóò padà di ìtẹ̀yàn ṣe tẹ̀yàn fi ṣe lọ. ẹnì karùn-ún nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nínú ọ̀rọ̀ àníyàn tá à ń tẹ́ ń sọ láti bí ọ̀sẹ̀ mélòó. oní ẹni ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí ó ní ìmọ̀ àmọ̀dájú wípé fífi àfọ̀mọ́ fún ọlọ́run nínú gbogbo ìjọsìn ó ní gbogbo nǹkan o ẹnìkan kò gbọdọ̀ mú ìpín kan abala kan nínú iṣẹ́ ìjọsìn tí bá ń ṣe kó gbé lọ bẹ́ẹ̀ lómi ìtọ́ yàtọ̀ sọ́nà o gbogbo ìjọsìn wa pátá porongodo a gbọ́dọ̀ ṣàfọ̀mọ́ rẹ̀ fún Allahu Rabbul Alamin abẹ́ ìgbọ́n tọ́lọ̀ ń sọ ni nínú hadithul qudsi ó ní ana aghna ash-shuraka'i 'an ash-shirk man 'amila 'amalan ashraka fihi ma'iya ghayri taraktuhu wa shirkahu èmi rọrọ mọ rọrọ tayọ kí n máa wá bẹ nìkan sorogún nínú nǹkan kan àti pípapọ̀ agbẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan tó fẹ́ lomi ìsorogún pẹ̀lú mi ọlọ́run ọba nínú ẹ̀ ẹni tó ṣe sọ láti fọ́lọ́run àti bí ẹni tó ṣe ṣe hajj fọ́lọ́run àtàwọn èèyàn pátì pẹ̀lú ẹni tó fi ṣẹbọ tọrọ làwọn bùkátà rẹ̀ ẹjá kíyè sára ọkọ mọ́sálásí kalẹ̀ ọlọkọ fọlọ ó sì wá náà níyàn rẹ̀ pé òun fẹ́ káwọn èèyàn máa fọ rere ń pa rẹ̀ ni pé wọ́n lọ sí ilé ìtàn sàníyàn rẹ̀ kò lè gbé pamọ́ sọ̀lọ̀ ọlọ́run pọ̀ ti pẹ̀lú iṣẹ́ tó ṣe kò ní gbà ẹlẹ́kẹ̀fà nínú ẹ̀kọ́ ó náà ní pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí kó tún lọ́ọ́ mà wípé àníyàn yẹn ń gángan lórígun pàtàkì nínú gbogbo sẹ́tà máa ń ṣe òun sì ní májẹ̀mú rẹ̀ tí ó jọ lálàáfíà torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kì í gbaṣẹ́ kan lọ́wọ́ ẹrú rẹ̀ Àyà èyí tí wọ́n bá ṣe nítorí tọ́lọ́run ọba nìkan tí ó bá jẹ́ pé ẹ ṣiṣẹ́ nítorí tọ́lọ́run ẹ fi ń wójú ọlọ́run ọlọ́run ọba ò ní gbà wàláhì ìpèníjà ńlá lélẹ́yìí pé gbogbo níta ń bá ń ṣe níjọsìn a gbọ́dọ̀ máa kíyè sára a gbọ́dọ̀ máa bi ọkàn wa léèrè má gbé mi lọ bí kọjá pèsè mi ò ní jẹ́ torí tọlọ́ọ̀ máa o torí tọlọ́ọ̀ nìkan lèmi ṣe ń ṣe tí mò ń ṣe má kó bá mi má bà tèmi jẹ́ a gbọ́dọ̀ máa kìlọ̀ fọ́kàn rẹ bẹ́ẹ̀. ẹ̀kọ́ keje inú ni pé kò sí tàbí ṣùgbọ́n pé inú ọkàn inú ọkàn la yà á níyàn kò sáàyè fún lórí ahọ́n a gbọ́dọ̀ wí jáde gbẹnu wa torí ẹ̀ ẹnikẹ́ni tó wa wá sọ àníyàn jáde bóyá nítorí pọ́fẹ́ ṣe sọ̀lẹ́ àbọ̀fẹ́ yọ zakat àbọ̀fẹ́ ṣe sùyàm àbí hajj àbí nǹkan míì nínú àwọn asẹ́ tá a máa ṣe fi ṣẹ̀sìn fọ́lọ́n onítọ̀ àwọn ó ti dọ̀kan nínú ẹni tó sàdádálẹ̀ nínú ẹ̀sìn nù o torí pé ẹ̀sìn ọ̀fàyè gbà wá ká máa sọ àníyàn wa jáde gborí ahọ́n torí pé anábì sallallahu alaihi wasallam òun náà máa ṣàlùwàlá a máa ṣe sàárà a máa ṣe sọ̀lá a máa ṣe sùyàm a sì máa jí lóru àwa rí ẹgbà wa kan eléyìí tó ṣe pọ́ fẹsẹ̀ rinlẹ̀ àbẹ́yìí tó tiẹ̀ jẹ́ kọ́ńdẹ̀ tọ́tọ́ka sípà nàbí a máa wí àníyàn gborí ahọ́n rẹ̀ táwa lẹ́yìn fẹ́ sí tiyín jọ. kọ́dà ẹlòmíì gan ó tún bá débi pé tí wọ́n bá pèpè fún sọ́láàtì yóò tún máa ṣe nàwáyé tù kìnnìkan nàwáyé tù kìnnìkan. gbogbo àwọn nǹkan tẹ́nìkan fi bẹ̀ wá láti máa wá jáwé sóbì òdo lórúkọ páwọ̀ ọ̀gbẹ́sìn yéjú bá ń lọ. wọn náà sì rí yín ó dá yín mọ̀ ó ti mọ̀ pé ibi tó ń dá yín sí àwùjọ àwọn olódo ni bọ́ bá ṣe wù yín lẹ́ẹ́lẹ́sẹ̀ àlìjánà bó ṣe wù mí máa ṣe ayé mi kò sì sí torí pé àlìjánà kan náà ni ibẹ̀ náà làwọn sàhábà wọ̀ àwọn ẹni tí ò tó sọ̀hábà ibẹ̀ náà làwọn náà fẹ́ wọ̀ tí ń tí á jẹ́ tẹ́ máa ṣẹ̀sìn bó ṣe wù yín ẹ máa wá tara yín dànù kúkú rí yín ọmọ yín ó sì máa fi tó kó sì má jọ sá nínú gbogbo ìjọsìn tó ń bá ń o. lápèjúwe tí bá fẹ́ ṣe sọ̀dá kódà níyàn pọ̀ ń fẹ́ sọ̀dá sọ nínú àníyàn rẹ̀ sọ́kàn rẹ̀ pé ọlọ́run nìkan ló ń fẹ́ fún àti pé pápá gan òun fẹ́ ni nítorí o alákòókò ká dà kásì tún fi sínú àníyàn apọ́lọ̀ nìkan la fẹ́ ṣe fún kásì tún fi sínú àníyàn wa pé ńṣe là ń ṣe láti fi tẹ̀ láti ọlọ́run ọba ẹlẹ́dàá wa. a ti sọ wípé àníyàn tó dáa ó máa ń sọ àwọn àṣà yóò yí wọn padà wọ́n fi dẹ̀sìn mẹ́ni tí ń ṣe lọ́wọ́ nígbà tí àníyàn bá dáa. nana nabi muhammad sallallahu alayhi wa sallam ó so sọ fún hadith wípé wà fi bọ́bàrì ahadikum sadaqa inú ìbálòpọ̀ ẹnìkan yín pẹ̀lú ìyàwó rẹ̀ sàrà náà ni ó tún gbà ń bẹ̀. ń sàábà wa ní àá sẹ́nìkan nu wa lè lọ jẹ̀gbádùn ẹ̀mí rẹ̀ tó anabi sallallahu lọ wasallam ni báwo ni tó bá kí abẹ́ rẹ̀ bọ́nú abẹ́ obìnrin tó dé ìwọ̀ fún láti ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ṣé yọ gbẹ́sẹ̀ àbí òní gbẹ́sẹ̀ àní yọ gbẹ́sẹ̀ o anabi sallallahu lọ wasallam ni bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé abẹ́ ìyàwó rẹ̀ náà lọ bá kí abẹ́ tiẹ̀ náà bọ̀ ẹ wò látàrí àníyàn pé ìwọ ń bá ìyàwó rẹ̀ lò ọ gbàládá. yàtọ̀ sí yàtọ̀ sí àwọn nǹkan tó tún jẹ́ ìjọsìn nù tó ti pé ẹ̀mí rẹ ló fẹ́ láti jẹ gbádùn ó tún gba aládá lọ́dọ̀ ọlọ́run nítorí pàníyàn rẹ̀ dà bákan náà ó wá nínú ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ látọ̀dọ̀ abu mas'ud al-badri radiyallahu anhu qala nabi wa. صلى الله عليه وآله وسلم وني إن المسلم إذا أنفق على أهله نفقة وهو يحتسبها كانت له صدقة متفق عليه النبي صلى الله عليه وآله وسلم وني تي مسلم بافل إنه كان lórí ìyàwó àtọmọ rẹ̀ pẹ̀lú àníyàn pé òun náà kọlọrun bó lè bá a san lẹ́san rẹ̀ ọlọ́run bó fún ńlá dáa pé sàrà ló sí ọlọ́run yóò fún ńlá dáa pé sàrà ló ọ̀rọ̀ rẹ̀ tó ní wàhúwà yahtasibuha pẹ̀lú àníyàn pé ọ̀dọ̀ ọlọ́run ni mò ń ti wẹ̀sán síse bẹ́ẹ̀ ó pàtàkì púpọ̀ yàtọ̀ sí ìwọ́tọ̀ nǹkan náwó rẹ lórí lásán ọ̀náwó lọ́mọ lórí lásán fi sínú ẹ̀mí rẹ pé ni mò ti wẹ̀sán owó tí mò ń ná so wọ́n kàn máa náwó àṣà ni ṣùgbọ́n ẹni tó fi sínú àníyàn rẹ̀ pé wọ́n lọ ọ̀dọ̀ rẹ mò ń tí wọ́n ẹ̀sán rẹ̀ ọlọ́run ọba yóò tún san lẹ́sàn lórí owó tó ń ná léyàwó rẹ̀ lórí tó ń ná lọ́mọ lórí owó kò sí mánà owó tó jẹ́ túláàsì yìí pé ká nà ọlọ́run ọba ó tún fún ọ ní ládàá lórí ẹ̀. àníbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà tí wọ́n rán Mu'adh ibn àti Abu Musa al-Ash'ari lọ sílẹ̀ Yemen Mu'adh ó sọ fún Abu Musa oníyà Abdullah ìwọ Abdullah kayfa taqra'u al-Qur'an báwo ló ṣe máa kí al-Qur'an qala atafawwaquhu tafawwaqa ó ní mọ̀ máa ń ké lóru àti lọ́sàn-án. wọ́n máa ń ké ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti ìgbà kan dé ìgbà kan bẹ́ẹ̀ ni wọ́n máa ń ké. qala faqifa taqra anta ya Mu'adh onígbàwọ̀ wá ní wọ́n Mu'adh bóun ni wọ́n fi máa ké tiẹ̀ Abu náà béèrè. قال أنام أول الليل فأقوم وقد قضيت جزئي من النوم قولي ممن صن تلا بات السوق لين صلاة العشاء نواجي لورو lẹ́yìn ìgbà tí mo ti sun oorun tó yẹ kí n fi òru sùn fa iqra ma kataba Allahu li ìwọ̀n aka ìwọ̀n bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n bá bá fún mi ní ọ̀dà àti ríkà nínú alukur'an fa ahtasibu nawmati máa gbọ́ ikíkọ́ lọ́wọ́ ní oorun tí mo sùn gẹ́gẹ́ bí wọ́n tún ṣe máa ń tọrọ lọ́dọ̀ kọ́má dùn mí ní ládàá jíjí tí mo jí tí mo fi ṣe sọ̀lá subhanallah léyìí túmọ̀ sí pé òun tọrọ lọ́dọ̀ ọlọ́ kọ́má dùn ní ládàá ìsinmi tó ń ní látàrí oorun tó ń sùn nítorí pé òun sùn kí ara òun lè bá àjẹpọ̀ dá sánsán láti lè ṣẹ̀sìn fọlọ́ nígbà tó ń bá jí ni òun tọrọ ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ́ gẹ́gẹ́ bí òun tún ṣe ń tọrọ ẹ̀san ìdìde dúró ṣẹ̀sìn fọ́lọ́n lóru yìí àti àárẹ̀ wàhálà tó ń ṣe níbi sísin náà nítorí pé iṣẹ́ iṣẹ́ yòówù tá a bá ṣe tó jẹ́ iṣẹ́ tí kìí ṣe ọ̀ranyàn lórí wa tó jẹ́ iṣẹ́ nàmbà fẹ́tì èsì túláàsì pẹ̀lú bá ṣerú àwọn iṣẹ́ yìí tó sì jẹ́ pàníyàn tó ní sáwọn iṣẹ́ yìí náà ní kò ń fẹ́ tara rẹ̀ láti fi jẹ́ni tó ṣe wípé òun ní agbára láti fi sin ọlọ́run ọba wa iṣẹ́ tá a pè ní nàmbà fẹ́ yìí yóò di iṣẹ́ tọ́lọ́run ọba ń tara rẹ̀ sàyàn lẹ́sàn nítorí pé ó ti fojú sun àti rójú ọlọ́run ọba tó ga lára àṣẹ yìí báyìí torí ẹ̀ alimam ibn al-athir rahimahullah wọ́n sọ fún wa wípé aṣíwájú wa kan nínú àwọn aṣíwájú rere òun náà ni Nuruddin Zinki ọlọ́run ọba kúkẹ́ wọ́n ní kì í ṣiṣẹ́ kan o nínú gbogbo iṣẹ́ tí bá ń ṣe nínú ìgbésí ayé rẹ̀ illa bi niyyatin hasana àfi pẹ̀lú àníyàn tó sunwọ̀n àti pé ní erékùsù lárúbáwá eléyìí tí ọjọ́ abala abìkan ti ń nílẹ̀ Iraq wọ́n pè ní Aljazeera ẹni kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó máa ń sin náà lọ́pọ̀lọpọ̀ tó sì jẹ́ni tó máa ń ráyé sá lọ́pọ̀lọpọ̀ ó sì jẹ́ni tó Nuruddin Zinki a máa kọ̀wé sí i a máa ránṣẹ́ sí i a sì máa padà sọ́dọ̀ rẹ̀ lórí nǹkan tó bá bá a sọ. ọwọ́ agbọ́njọ́ kan ìpè Nuruddin Zinki ó jẹ́ ẹni tó ṣe pé ó máa ń ṣeré lọ́pọ̀lọpọ̀ eré àṣepara pẹ̀lú bọ́ọ̀lù wọ́n kọ̀wé sí i sinọ́n sinọ́n yìí kọ̀wé sí i ọba ni mí mà mí lérò wípé eré ti pọ̀ jù fún ọ òun sì máa fi ìyà jẹ ẹṣin láì jẹ́ pàǹfààní kan bẹ́ńtẹ̀ téèyàn lè rí mú nídìí ẹ̀sìn. bọ́ọ̀lù tí wọ́n sọ pé nurudeen zinke máa gbá yìí náà ni irú bọ́ọ̀lù tí wọ́n máa fi pọ̀pá lù ní ìgbà téèyàn bá wà ní orí ẹ̀sìn tẹ́ fi pọ̀pá gbà síwájú tẹ́ tún fẹsẹ̀ lé tún gbá tẹ́ tún gbá. nurudeen náà wá dá lóhùn ó fọwọ́ ara rẹ̀ ó fi kọ́ ó ní wàláhì nǹkan kọ́kọ́ ló mú mi máa gbá bọ́ọ̀lù àfẹsíngùn bọ́ọ̀lù àdẹ́síngùn gbá kìí ṣe pígbéraga kìí ṣe ìfàsìkòṣòfò bí ìbá ṣe pé ẹnu bodè làwa wà tá à ń sọ ẹnu odi ilẹ̀ Islam ọ̀tá sì wà nítòsí ibi tá a wà láàrin ìgbà tá a wá jókòó a máa gbọ́ láàrin ìgbà tá a bá jókòó a máa gbọ́ ohùn ohùn tí ó ṣàjòjì bàbá gun ẹṣin a máa wábi tóun yìí ti ń wá kì í rọrùn fún wa láti jẹ́ pé adójúkọ ogun jíjà lóru àti lọ́sàn-án lásìkò ẹ̀rùn àtàsìkò ọyẹ́ nítorí pé ọmọ ogun kò lè jẹ́ni tó ṣe pé yóò máa jàjà ṣẹ́gun gbogbo ìgbà láì jẹ́ pé ń jà ń sinmi. tàbá fi àwọn ẹṣin wa tá à ń gùn tá à ń fi ń gbá bọ́ọ̀lù àgẹṣin gbáhùn tá a bá fi wọ́n sórí ìdè kò sí tàbí ṣùgbọ́n táwọn ẹṣin yẹn wọ́n padà dẹni tó ṣe pé ìsinmi ti bà wọ́n jẹ́ wọn wá ní lè lọ bọ̀ mọ́ ámbọ̀sibọ́sí pé wọ́n ó ṣe gbé sáré ní ìgbà tí a bá ń fi wọ́n wọ́tàká níbi tọ́tà bá wà. ẹsìn yóò ní ṣe máa gbé dojú dojú ìjà kọ ọ̀tá nígbà tá a bá ti fi ìsinmi tá a bá ti fi bàjẹ́ torí ẹ̀ là á ṣe máa gùn o là á máa bá agbára gbóná pẹ̀lú eré tí a máa ṣe nípa gbígbá bọ́ọ̀lù àjẹsìngbá yìí ìsinmi kìsinmi tí ọba ba àwọn ẹsìn jẹ́ à ń tara mímọ gùn wọn lọ síwájú gùn wọn sẹ́yìn nígbà tá à ń bá ń fi wọn gbá bọ́ọ̀lù àgbẹ̀sìngbá yìí a máa fi mú kúrò lára wọn. a sì máa fi gígùn tá a máa gùn wọn yìí tá a fi máa lé bọ́ọ̀lù àgbẹ̀sìngbá yìí ká à ń fi mú wọn kọ́ àti máa yára ní kíákíá àti máa ṣẹ́kọ́nà ní kíákíá àti lè tún tara wọn dẹni tí ó lè ṣètọ́lọ̀ nígbà tí ìjà bá dé eléyìí ló ń fa ó tí mò ń fi ń gbá bọ́ọ̀lù àgbẹ̀sìngbá eléyìí tí àwọn ẹlẹ́nu sọ ń sọ́sù fúnfún fún mi pé mò ń gbà látàrí àníyàn Ibn al-Athir rahimahullah ẹni awu ọba yìí Nuruddin Zanki ọba nù ọba tó ṣe é pé irú rẹ̀ sọ wọ́n láàrin àwọn ọba tí ń ṣèjọba. ọba tó ṣe pé ó fira rẹ̀ sílẹ̀ fún ìjọsìn fọlọ̀ ó sì tún ṣe àlàyé pé ntọ́jọ bí eré tí wọ́n lò ń ṣe kìí máa ṣeré àṣedànù lásán kìí máa ṣeré àṣebàṣìkò jẹ́ ń ṣe làwọn ń ṣe pẹ̀lú àníyàn tó eré di ọ̀kan nínú àwọn ìjọsìn tó ga. yóò bọ́ sí àárín ọ̀kan nínú àwọn nǹkan tó ga jù téèyàn máa fi súnmọ́ lọ. nítorí pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ kí ẹṣin tí wọ́n fi jagun kára rẹ̀ lè bá a dá sánsán káwọn ó lè bá a rí lò ní àsìkò tí lílò bá kàn án táwọn ó fi lè fi dojú ìjà kọ ọ̀tá táwọn ó fi rí wọn mú ní ìrọ̀rùn. àtẹ̀sí wọn gbogbo àwọn nǹkan tó ń ṣe wọ́n ṣe pẹ̀lú àníyàn pọ̀ ń bá sìkò jẹ́ ni wọ́n ṣe pẹ̀lú àníyàn pé ó ti ẹ̀rẹ́ ọ fẹ́ nájú wọn náà fẹ́ tayò wọn fẹ́ lọ wo bọ́ọ̀lù wọn fẹ́ pọ̀ fẹ́ ta lúdò wọn fẹ́ ṣe kinní kan gbogbo àwọn kan tí ò da àwọn kan rádaràda àwọn kan tí ò wúlò. asima kẹ́ẹ́ ti ṣe wí síwájú. Si àníyàn ni máa jẹ́ ká máa yàtọ̀ láàrin ìjọsìn àti àṣà torí látara àníyàn á máa ń tá a bá ṣe nítorí tọ́lọ́ nínú àwọn ìjọsìn yàtọ̀ sí àwọn nǹkan tá à ń ṣe tọ́já sà kí bá a ti ṣe ṣàpèjúwe ṣáájú ìwẹ̀ lè jẹ́ ìwẹ̀ jánábà ó sì lè jẹ́ níta àwẹ̀ láti fi sinra nítorí ipò ooru èèyàn lè fún yàn lówó lórúkọ èèyàn ta lọ́rẹ̀ ó sì lè jẹ́ owó yìí anáni nítorí pé a fẹ́ fi súnmọ́ lọ gẹ́gẹ́ bí zakat àtàwọn sàrà àtàwọn owó tá a san láti fi táràn ẹ rí àìjẹ àìmú ó lè jẹ́ pé a ṣe bẹ́ẹ̀ láti fi ṣètọ́jú ara ẹni nípa àárẹ̀ kan tí ń bá wa fara fínra torí wọ́n ní tó bá fẹ́ lálàáfíà lórí ti ń ṣe ọ yọ sọ̀rọ̀ àfún ká jẹ kámu tó èèyàn sì lè má jẹ kéèyàn má mú kọjá suyam gẹ́gẹ́ bí Ramadan àníyàn lèèyàn fi máa yàtọ̀ láàrin méjèèjì torí al-Imam Ibn al-Qayyim rahmatullahi alayhi wọ́n ní ash-shay'u al-wahid takunu suratuhu wahida wa huwa yanqasimu ila mahmudin wa madhmum ó ní nǹkan ẹyọ kan àwòrán rẹ̀ yóò jẹ́ ẹyọ kan ṣùgbọ́n ó lè pín sí nǹkan tó dáa àti ní tí ò dáa tọ̀mìn dàlíkẹ́ tawakkul wal ajz gẹ́gẹ́ bí àpèjúwe bíbọ́ lọ́wọ́n bá dúró àti kíkagara bákan náà ni ar-raja'u wat ìran kan ríran kan àti sẹ́ńbárìǹbára wal hubbu lillah àti ká fẹ́ràn ẹnìkan torí tọ́lọ̀ wàlúhùbù màlọ́ àti ká fẹ́ràn ẹnìkan pẹ̀lọ́lọ̀ wàlúnọ́sà àti nàṣíà ìkìlọ̀ wàtàdìb àti ìbáwí wàhùbù dàwàtì ìlọ́lọ́ àti ìfẹ́ ìpèpè lọ́sọ́dọ̀ ọlọ́run wàhùbù rìyàsà àti kọjá yìí pé èèyàn nífẹ̀ẹ́ sátìjọ́ lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí èèyàn lè ṣe nítorí tọ́lọ́run èèyàn lè ṣe nítorí nǹkan mi ṣùgbọ́n iṣẹ́ tá a ṣe ń gan kò yàtọ̀ síra wọn àníyàn ní lájà àníyàn ní sọ ìyàtọ̀ tó wà láàrin méjèèjì. naam jazakumullahu khairan ni abi Allah subhanahu wa ta'ala kí ó bá wa san àwọn olùmọ̀wá ní ẹ̀san olóore ní ayé bí àti ní àlùkàyàmọ́ tí ó bá tún di ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ bákan náà ní dèédé àsìkò tí a wà yìí àwọn olùmọ̀wá wọn tó bá a gọrí afẹ́fẹ́ láti bá a tẹ̀síwájú lórí ètò adabu duniya wa din